pé ẹni tó máa fún un ẹlẹ́gùn yẹn ló lè ṣe àbẹ̀dá sí ẹ̀kú yẹn tó kùn nínú àwọn obìnrin ló lè súnmọ́ àtẹ́yìn láti. mo fẹ́ bóyá tó tó tẹ̀lé àwọn ìwòkùn náà ìṣe pé ó ní pẹ̀lú rẹ̀ ọ̀nà ìgbàdé ń gbà ṣe tó àwọn ọ̀dọ́ ìṣòwò ìná ìlú. kò tó náà sí ìyẹn ti lè ẹgbẹ́ ọlọ́run ṣẹ̀rí ọlọ́run ọ̀nà kan yẹn wọ́n ní kí mùsùlùmí bá àwọn kìlúgbà ìhàkìlú yàrá lórí kí mùsùlùmí bá kà àwọn kìlúgbà tọ́lá fẹ́ wọn kọ́kà wọ̀ wọ̀ kí ọmọ wọn lẹ́rú ẹ̀jọ̀ lẹ́rú lẹ́rú tó yẹ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́kùnrin tẹ̀sí ẹ̀ńtọ́jẹ́ alájọ̀sìn lónìí yóò fi hàn ọ̀rọ̀ ẹ̀ńtọ́lá fún kọ́kàlùkọ́ ẹ̀jẹ̀ ẹ̀rú tó lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀ nítorí ti ọ̀rọ̀ ẹ̀rú lọ́wọ́ tó ọ̀nà tí a ti mú ẹ̀rú náà ọ̀nà a ti ń jẹ́ ọ̀rọ̀ ẹ̀rú wọ́n sọ̀rọ̀ ẹ̀rú ẹ̀kan ló jẹ nǹkan lọ́ní o wọ́n lọ́dọ̀ jùlọ ní o wọ́n ní kò jùlọ ní o wọ́n lọ́dọ̀ jùlọ ní o ìwọ́n jùlọ ní o. èyí tá a fi fi wá ṣe àwọn àdúgbòlágbà arẹ́ta àwọn àdúgbòlágbà fi fún àwọn àdúgbò tí wọ́n rẹ̀ àwọn ẹgbẹ́ náà tí wọ́n àkàrẹ́ o ẹtí ọ̀sẹ̀ lọ́tà tó dọ́gbẹ̀ẹ́ àwọn tẹ́lá tó bá jẹ́ àwọn pẹ̀lú ni wọ́n máa takòtò wọ́n máa takò ẹ̀tọ́ mi nígbà tó bá jẹ́ wọ́n àti ẹ̀sára àbí wọ́n bá tẹ̀sí ìdájú wọ́n máa fún ẹ̀rẹ́ tọ̀tọ̀ náà ṣe máa ń kẹ́ ó jọ ní àwọn ọ̀nà tí àwọn ṣe tiẹ̀ tí à ń ṣe fún ìlẹ́nu náà sọ. lọ jẹ́ pé bẹ́ẹ̀ ṣe àwọn ṣẹ̀ríà àjò ìfọ̀kìnyìn náà burúkú àjò ìfọ̀kìnyìn náà burúkú ìtajà sí ìdájọ́ pé ẹni tó ń ẹni yìí tó gbọ́dọ̀ pẹ̀lú ìṣe kò lè tọrọ ẹ̀ kan ni àtẹ̀tọ́rọ̀ ní ọ̀rọ̀ ẹ̀ lábẹ́rẹ̀ ọkùnrin ẹ̀rù ìdájọ́ náà lọ. nítorí pàdé pé àìṣe tó lọ́wọ́ lọ́wọ́ ó ní pé kọ́lá kó ta ìdáhùn yóò wà ní orúkọ yẹn náà àwọn títí tó bá tó sọ́dọ̀ náà àti tó bá tó lówó lórí ìgbà tó lè lọ́kùnkọ́ àwọn ọmọ ẹgbẹ́ lórí pé ní ẹ̀mí yìí ó ti kọ́ńtí náà wọ̀ ẹ̀ṣẹ̀ ní ọlọ́run ọlọ́run tó jẹ́ wa ẹ̀ṣẹ̀ jẹ́ tó wá jẹ́ lókun àti àpẹẹrẹ ọlọ́run àti òmìnira wa ti àpẹẹrẹ ọlọ́run náà ẹnu ajẹ́ àgbà àgbà ẹnu ajẹ́ ọ̀la ẹ̀ tó torí pé gbogbo wa là ń sábà ní sọ́nà ọ̀gá sánmà rẹ̀ ilẹ̀ rẹ̀ ọ̀run rẹ̀ òṣùpá rẹ̀ omi rẹ̀ atẹ́kùn rẹ̀ lẹ́tọ̀ọ́ bẹ́ẹ̀ tó yẹ tó bá ta káàkiri náà wà bá lẹ́kọ̀ọ́ lọ́kàn náà tó àwọn ọlọ́run wà tó yọ ẹ̀ tó ẹrú mi àjẹsọ́nà ọ̀gá àti àfẹ́ àfẹ́ bàtàwọn afẹ́ká jẹ́ rúbọ̀ ẹ̀sìyàrá lẹ́lẹ́ àná ìṣàtìlẹ̀ ìṣèlú wọn ni gbogbo pàtó àjẹrúkọ bàbá ìṣòro bàtàwọn afẹ́ká jẹ́ rúbọ̀ fún òun pé àti wọn ti fún ọkọ ẹrú lajẹ́ wọn àti náà ẹgbẹ́ lọ́wọ́ ìṣòro àwọn ẹgbẹ́ tó tó sọ àwọn kílà káàkiri wọn. bí ọ̀sẹ̀ pé kí ọ̀sẹ̀ tó ń tẹ́ ẹ̀ lọ́dún tó wá rí bẹ́ẹ̀ ẹni tí wọ́n ti tọ́jú náà lọ́wọ́ níṣẹ́ lọ́wọ́ náà wọ́n ti náà wọ́n lù sí kàmí àbọ̀ òṣùpọ̀ náà wọ́n ti ìrọ̀ ẹgbẹ́ lẹ́nu tí ìyáàdì tó wá dé sí aláàbò fún ìṣòro ní yìí láti wá tọ́ka ọlọ́run ti ẹni ní ayé pé ìwọ́n tó lè jẹ́ lómi mo ṣe ọ lẹ́rú fún ẹ̀ kan náà ẹ̀rú ọlọ́run wa ló ṣètò ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́run àti gbàtọ́ àtàlẹ́ náà fọ́ yẹ kí ìsáàbù tuntun àìsí sọ́kọ́ náà máa tẹ́lẹ̀ tó ti dẹ́rù náà ti tó dẹ́rù ọ yẹ kó lè gbọ́ okùn ẹrú kò lọ́rùn rẹ̀. wọ́n ní àlùfáàkù ọ̀rọ̀ ìpàdánù ìpàdánù àbí àlùfáàkù ìpàdánù ìpàdánù ìpàdánù. ẹ̀sọ́ náà kò ní wájú òun kọ́kọ́. òun náà yóò ti kọ́ máa tẹ́kọ̀ọ́ lórí ẹrú rẹ̀. àwọn ọmọ tí wọ́n ti kọ́ lórí tó látara rẹ̀ ẹni tó wá jẹ́ ti obìnrin tí wọ́n wà ní ọjọ́ pẹ́lẹ́ ọlọ́run ló ṣe ní mẹ́tọ̀ máa tọ́ bá jẹ́ olówó ní ọgbẹ́ ìgbò tí wọ́n báyàwó wọn ṣe ní àwọn ẹ̀ṣẹ̀ kìnnì wọ́n lè ta ọkọ̀ wọn ṣe ìyàgbẹ́ ọlọ́run kìnnì ló pàṣẹ lóṣù kìnnì olóṣù dájọ́ ọlọ́run yá kúrò lá wọ́n lá mọ̀ á sí lọ́lẹ̀ ọmọ àbájá máa ń tẹ̀lé lọ kò tẹ́lẹ̀ lọ pé lọ́gbà lọ́gbà ẹni ìdájọ́ náà bá wò. àbí bàtà kàtà ọ̀rọ̀ tẹ̀lé wọ́n sọ pé والذين والذين من دونهم حافظون إلا على أزواجهم أو ما ملكت ẹgbẹ́ ọlọ́run ní àwọn ẹmọ ṣe àbẹ̀wò kò sílẹ̀ mẹ́tọ́lọ́pù lẹ́gbẹ̀ẹ́ ọkùnrin ọ̀gá bẹ́ẹ̀ ṣe ẹjọ́ ọ̀gá rí nítorí tọ́nà tẹ́tọ̀ fún wọn tó jẹ́ ìyàwó ní ọmọ nìkan ìyẹn àtàwọn tó bá jẹ́ fún wọn lóbìnrin tó bá wọ́n ṣe ọlọ́run ṣe mẹ́tọ̀ tó gba bí ọba nínú òfin tó bá ọba ṣe ní bí ọba ìyàwó ẹ̀ ṣì ṣe ẹ̀rí mi fọ́tò ṣọ́tò ṣọ́tò ọ̀nà àti ṣọ́tò àárín ṣe. Kódà, àtẹ́bí kan á sọ ní adé lọ́dún àkíyèsí àti àdébìnrin حديث حديث من حديث من ذلك حديث من حديث من اسمه يا رسول الله أرادنا ما نرى وما نرى يا نبي كني يا الله بهو إلى ما إلى ذلك تري المولى لا يوم نبي أعلم أن تقدر احفظ عرضك قلت هو رك ما هو إلا بزوجك أعرف يا ولد كلامه يعني ما تقول يا ولد ọba ọ̀sán ọ̀sán ọba ọ̀sán ọ̀sán ìgbà tuntun ọba ọ̀sán lórí ìlú ọba tó kọ́ tó jẹ́ kó fún ẹ̀rẹ̀ ẹ̀ tó tẹ́jú omi nǹkan ní ẹ̀rẹ̀ ìlú kọ́ra ní kò sí ẹ̀rẹ̀ ti ń ta pé ẹ̀ ń dá mi lórí àtìyàwó rẹ̀ tó tẹ́ kó fún àwọn ọba ọmọ nàka tẹ̀ nínú àtẹ̀ntọ́ bá tún lẹ́rú lóbìnrin ìyẹn pé pẹ̀lú náà láti lòun tó láti kọ́ lára ẹ̀ tó yẹ. mo jẹ́ pé gbogbo tí ìyàwó bá tí a bá lẹ́nu tuntun tí a bá kó ṣe lára ẹ̀ àti pé ó jẹ́ ọjọ́ tó yóò wù ẹ̀rú náà ẹ̀ lẹ́tẹ̀ ẹ̀rú náà. nínú pápánu ọmọ rẹ̀ ní ilé ìwé ẹ̀ láti fi ó tó ti rú àkójú ọdún ìdàgbẹ́sẹ̀ tó dọ̀ká fún ìjẹ̀rẹ̀dá tó ìdàgbà máa pọ̀ wọn àti fún ọkọ̀ lò ó ti àwọn èèyàn bá ń bẹ̀ tó bá ti fi wọn kẹ́yìn tí wọ́n kẹ́yìn lẹ́yìn ẹ̀dá àwọn tó àwọn aláàmọ́ máa ń dé dàbí ẹ̀rọ láti lẹ́yìn pé kódà tó dàgbà mọ́ lọ́kùnrin tó dùn tó òun náà lọ́la fi ní lẹ́yìn ló tó wọ́n lọ́la fi wà lọ́wọ́. tó wọ́n lè pẹ́ ọdún náà tó lọ́lẹ́yìn wọ́n lè fi ẹ̀rú àti ìwà kì lẹ́yìn ẹ̀rú tó láti torí pé ọlọ́sọ̀rọ̀ nìkan tó fún wọn lò tó tó ń bá lò tó tó tó ń bá yàwó yẹn ló ṣe tó yẹ tó o ti dẹ́nu. wọ́n ti máa ń sọ̀rọ̀ dé ní ilé wa láàmì ìgbà ábìlì wa tó kí i. tí a bá wẹ̀ tó mi àbá jẹ́ tí wọ́n bá jẹ́ àti ti ọwọ́ òde. tó o rẹ̀ nígbà tó kí wọ́n mú akásìkò àbíkẹ́ mẹ́kẹ́ ọ̀sẹ̀ àdúgbò àwọn tó kí ọ̀rọ̀ wá kàn lẹ́yìn àjọ tó bá jẹ́ pé ọrú pé kódà dáadọ́ Bírúkọ̀ àbáyé, lọ́sẹ̀ ẹgbẹ́ ìwọ̀n bá lórí ní akọ́tẹ́ ẹgbẹ́ ìwọ̀n tó mọ̀ lọ́rùn náà tó máa ń pè máa ń kà tó máa ń wọ́n tó ti tó ti lórí. Tẹ́lẹ̀, wọ́n tàn wọ́n pé irú ọ̀hún tàn wọ́n ọ̀gbọ̀rọ̀ súnmọ́, kí tí ó fi jẹ́ kó bí mọ́. Kódà kan tó kọ́mọ̀ lòun tàn kọ́mọ̀ lòun tàn tọ́jẹ́ tọ́jà pín ìpínlẹ̀ ẹ̀rọ tọ́jẹ́ sí ẹ̀rọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ tọ́jẹ́ ọ̀rọ̀ ìṣòkò ọ̀rọ̀ ọdún tẹ̀lómi pẹ̀lú àlẹ́ ó tó tún máa lọ́sí ti bá wà ó wẹ̀ sí pé ìjẹ́ ìkànnì ẹ̀rọ ìtàbí òsì ìkànnì ẹ̀ ṣe é kó tẹ̀lé sùn ṣe ẹ̀ wọ́n ti tó tẹ̀ náà láti ọjọ́ ìtàn sùn ẹ̀ káwọn ẹ̀rọ ìtàn ṣe ìdẹ̀gbẹ́ ọdún tẹ̀lé sùn ìbéèrè kọ́ wá sọ̀rọ̀ àwọn ọ̀gá wa wọ́n ní ọdún mélòó